السلام عليكم ورحمة الله وبركاته نيجا جونيبا ترى العقيدة الواسطية تي أنكالو سواكا أثبات صفة اليدين نيجا جو ìfinilẹ̀ wípé ó wà nínú àkídà alùsùnàtì wàlùjàmáà ìfinilẹ̀ fún ọlọ́wọ́n bá pé ìròyìn pé ọlọ́wọ́n ọba ó ní ọwọ́ méjèèjì náà ni a ṣe àlàyé rẹ̀ ní ìjẹ́jọ́ ìpè ọlọ́wọ́n ọba ó ní ọwọ́ ọwọ́ yìí méjì ni ọlọ́wọ́n ọba pè é ṣùgbọ́n náà ọwọ́ yìí kò sí pé ọ̀kan ni kò sí níbẹ̀ méjèèjì náà ni ọwọ́ ọ̀tún يغبي شيخ الإسلام ابن تيمية ماشي في سنو تيرانا من كتير عقيدة الواسطية هنا إثبات صفة العين إثبات صفة العين وقوله واصبر لحكم ربك فإنك بأعيننا سورة الطور وقال تعالى وحملناه على ذات أنواع وذسر وحملناه على ذات ألواح وذسر تجري بأعيننا جزاء لمن كان كفر وقوله تعالى وألقيت عليك محبة مني ولتصنع على عيني Sheikhul Islam Taymiyya rahimahullah nínú ìròyìn ọlọ́wọ́n ọba tí ó jẹ́ àwọn sifatu azatiya yẹni pé ìròyìn tó ṣe pé èèyàn lè máa rí lára ẹni tí èèyàn bá fẹ́ ròyìn ni wọ́n pè ní sifatu azatiya ẹ bá yìí ṣàlàyé pé ìròyìn ọlọ́wọ́n lọ́dọ̀ àwọn àfọ́nì àkídà ó pín sí ọ̀nà méjì àwọn ìròyìn tó ṣe pé sifatul fẹ́ẹ̀lìyà àti àwọn sifatul adàtíyà àwọn ìròyìn iṣẹ́ tí a máa ń ṣe tó pé ìròyìn ni àmọ́ kìí ṣe pé ìròyìn tí a rí lára ẹni tá à ń ròyìn gangan tó ṣe pé iṣẹ́ rẹ̀ tí ń ṣe náà la máa fi ròyìn rẹ̀ ẹlẹ́kejì òun ni sifatul adàtíyà ìròyìn tá a bá fẹ́ ròyìn tó ṣe pé a máa rí ìròyìn yẹn lára ẹni tí a fẹ́ ròyìn sọ ara rẹ̀ náà níbi títí ìròyìn pé ọlọ́wọ́n bá ní ọwọ́ tá a ṣàlàyé níjẹ̀jọ́ ní òní èyí tí sheikh fẹ́ dínkù rinlẹ̀ tí wọ́n fẹ́ kó yí ẹni tí ó wá béèrè béèrè láti wá sit òun náà ni pé láti jẹ́ kó yé pé nínú ìròyìn ọlọ́wọ́n ọba ìròyìn ojú kí ọlọ́wọ́n ọba ní ojú ó wà níbẹ̀ alain ojú kí wàá ní ẹ̀rí tó fẹ́ mú wa wọ́n mú ẹ̀rí pé tó wà ní suratu Tur kí wasbir li hukmi rabbika fa innaka bí àyúnina ọlọ́wọ́n bá ní wọn nábì ṣe sùúrù lè hukmi rabbik dẹ́tì yẹn ni pé ṣe sùúrù fún ìdájọ́ olúwa rẹ yẹn ni pé ìdájọ́ ọlọ́wọ́n ọba rẹ wọ́n kánjú ṣe sùúrù fa innaka bí àyúnina wọn nábì dájúdájú ọwà ní ibi tí àwọn ọlọ́wọ́n ọba tá ti ń rí ọ àìlmáàna anna naraka ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ọlọ́wọ́n à ń rí ọ yẹn ni pé ojú tójú wa tó òbí tó wà ojú wa tó ibẹ̀ yẹn ni pé ọ̀nà tàgbọ́ ibò anna ọ̀bọ̀rìnà anastahfaduka fasanahfaduka yẹn ni pé ọ̀pamọ́ sí ojú àwọn ọlọ́mọba yẹn ni pé à ń rí ọ à ń wù ọ fasanahfaduka àwọn ọlọ́mọba aṣọ ìtumọ̀ ayé yìí pé wasbir li hukmi rabbika fa innaka bi a'yunina yẹni pé àmójútó ọwọ́ ọlọ́run yẹni pé owútu awọ ọlọ́run à ń rí ọ báyìí à ń rí ọ. ọ níbí yẹni pé níbi àyà yìí a rí i pé ọlọ́run bá fi ń rinlẹ̀ ike annahu bimaru a minallah ike anabi sallallahu alayhi wa ọ wà ní ibi tí ọlọ́run bá ti ń rí bákan náà tabatọ̀ léwu nù suratu Taha ọlọ́run bá ní innani ma'akuma asma'u wa ara. ọlọ́wọ́ bá ń sọ fún anabi musa àti nabi allah harun ìgbà tó lọ́wọ́ bá pa wọ́n láṣẹ pí kí wọ́n lọ sí ọ̀dọ̀ fìràhàn bí kí wọ́n lọ sọ́dọ̀ fìràhàn kí wọ́n lọ lè jíṣẹ́ fún ní pé ẹ má bẹ̀rù ẹ lọ lè ba èmi ọlọ́wọ́ bá mò ń bẹ ntí wọn sì máa fi ń ríyàn òun náà ni ojú lọ́lọ́run fi ní kí fa ìnàkà bí a'yunina ẹ̀rí pọ́lọ́ mú sọ fánà bí ń gbomi pé alladhi yaraka hina taqum ọlọ́run ní èmi ọlọ́run ọba èmi ni mo rí ọ nígbà tó bá dìde tó ń bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run ọlọ́run à ń sọ fánà níbi níbi kí fa ìnàkà bí bi àwọn ojú wa àwọn ọlọ́run ọba à ń rí ọ pẹ̀lú ojú wa tó ní tí sèkè fẹ́fẹ́ rẹ̀ níbí òun ni pé nínú ìròyìn ọlọ́run òun náà ni ká gbà pé ọlọ́run ọba o ọba tó ní ojú ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ògangan ló fi rinlẹ̀ fún ara rẹ̀ bákan náà inú suratul qamar ọlọ́run ọba ni wa hamalnahu ala dhati alwa'in wa dusur dàtọ́nà wọn bá ń sọ nípa nàbí Allah Nuh alayhi salam nígbà tí anábì Nuh tó jíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ tí àwọn ìjọ rẹ̀ tó sátakú tí wọn jáwọ́ níbi ìbàjẹ́ àti ìṣe ẹbọ ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba tí ànábì Nuh ti ń pè wọ́n sí tó sátakú náà ni ọlọ́wọ́n á ní tó ṣẹlẹ̀ ni pé àwọn ìjọ yìí wọ́n á wà wọ́n rí ìbínú àwọn ọlọ́wọ́n ọba wọ́n rí ìbínú ọlọ́wọ́n ọlọ́wọ́n ní kí Nabiullahi Nuh alayhi salam kọ́lọ̀ lè máa kọ́kọ́ yẹn bí kó kan ọkọ̀ ojú omi wọn ni wa hamalnahu ala dhati alwa'in wa dusur àwọn agbé anabi inú agbé sí orí ọkọ̀ ojú omi yẹn ni pé ó wà lórí ọkọ̀ ojú omi lọ́lọ́ ni kó wọn sá síbẹ̀ kó kú idati alwa yẹni pé tó ṣe pé ó ní àwọn pákó tí wọ́n fi kàn án wọ̀dú ó sì ní àwọn ìṣó tẹ́jìrí bí ààyúnìnà tẹ́jìrí bí ààyúnìnà tó ṣe pé ọkọ̀ ojú omi náà ń rìn tẹ́jìrí ń rìn bí ààyúnìnà lójú wa báyìí ẹni pé àwọn bá à ń rí ní fi ń rìn nígbà tí lọ lójú omi jaza'an liman kana kúfìrù pé yóò yẹn ni pé fún àwọn tí wọ́n ṣe kẹfìrí yẹn ni pé ìpa àwọn tọ́lọ̀ wọn bá pa wọn rẹ nínú àwọn ìjọ anábì ló kọ́ máa jẹ́ ẹ̀san fún wọn. sukila fẹ́lú níbi ayé ayé gangan òun náà ni tajiri bi a'ayunina tajiri bi a'ayunina ó ń lọ ní báwo ló bá ń fojú wa báyìí ni ń fi ń lọ. sọ bákan náà lọ́tọ̀ ni wa alqaytu alayka mahabbatan minni wal tasna ala àyìní ayé ẹlẹ́kẹta ní súra yìí ọlọ́wọ́n bá ń sọ nípa anabi musa alayhi salam yẹn ni pé nígbà tí anáwó yuhibbu abdahu wa nabiyah ọlọ́run ní òun gangan òun fẹ́ràn anabi musa walqaitu alayka muhabbata minni pé mi ọlọ́wọ́n bá mo ní ìfẹ́ rẹ mo fi ìfẹ́ mi mo fi sí ọ lára walitusna ala ayni yẹn ni pé bákan náà kó máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ní rírì mi ọlọ́run báyìí yẹn ni pé kó máa ṣe gbogbo tó bá kọ́ máa jẹ́ iṣẹ́ tí mo ọlọ́run mi ọlọ́run bá rán ọ àìlà àìní lójú mi báyìí eléyìí jẹ́ dalil ala anna Allah ta'ala lahu aynan eléyìí túmọ̀ sí pọ́lọ́wọ́n ọba ó ní ojú ní jẹba àwọn ẹni pọ́lọ́wọ́n ọba kíláà pé àìní so ẹ tẹ́ bá wọ àìní yìí yẹn pé ojú ẹyọ kanu ààyúnì bi ààyúnì òun jẹ́ jamu ẹni kí plural word nìyí òun so wọ́n wá ní wíwá tó wá ní plural word òun ẹni pé tó sì tún wá ní sinko wá ní ẹyọ kan tọ́lá tún lò lọ́pọ̀lọpọ̀ ní ó túmọ̀ sí pé ojú tó pọ̀ ní ojú ọlọ́wọ̀n ọba tó bá kan náà yìí ó túmọ̀ sí pé ojú ẹyọ kan òun ni ọlọ́wọ̀n ọba ní so nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó kílẹ̀ níbẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam jẹ́ kó yẹ wá pé anabi òkè ọlọ́wọ́n ọba ojú méjì ni ọlọ́wọ́n ọba fi rìn lẹ̀ fún ara rẹ̀ wọn nínú hadith anabi sallallahu alayhi wa sallam واما ورودها في القران بصيغه الجمع وبصيغه الافراد gbàtàwárí nínú alukur'an ìpè ọlọ́run bá mú jáde ìpè àyùnìnà ẹni pé fa ìnàkàbí àyùnìnà yẹn ni pé òun bẹ ní àwọn ojú wa ń rí ọ òun bẹ níbi tí àwọn ojú wa ti ń rí ọ ẹni kí sẹ́yìn bá àwọn ojú ọmọ ìpè ojú yẹn pọ̀ nù bákan náà tó lò tó fẹ́ wà tó sinna àlà àìní yẹn ni pé kó o máa ṣe kó o máa jíṣẹ́ tí mo rán pẹ̀lú ojú mi àìn ẹ̀yọ̀kan sùkárì báwọn yìí wọ́n wá mí pé ẹ̀rí wà fún àwọn tí wọ́n ń sọ pé ṣẹ̀rí báwọn ajé pé a lè ròyìn ọlọ́run pé ó ní ojú nù sotori inú hadith anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó nílẹ̀ ipe ojú méjì ni ọlọ́wọ́n ọba náà ni ó ní so àmọ́ ojú méjì yìí kàmá yẹlí kú bí jalali yìí kàmá tẹ̀lé bí jalali yìí bó ṣe tọ́ sí ọlọ́wọ́n ọba òun náà ló ṣe ni àlèmọ́ wádìí rẹ̀ káàkiri bí wa lẹ́yìn jú ni súnú funfun ni súnú kìnnì kan ni òsùn tó kàn wá pẹ̀lú so wala yuthbituna lillahi sifatal basar àwọn tí wọ́n jẹ́ àwọn muharrifun àbáwọn muawwilun àwọn tó máa ń yí àwọn ìròyìn ọlọ́run ọba táwọn bá fẹ́ yí àwọn wà ní ma'anaha al-hifz wa ri'aya wọn ní ìṣọ́ àti ìṣe àmójútó òun ni tó máa àìnù tó wà níbẹ̀ wọn tí wọ́n ní kò kí ń ṣe ojú ipe ìṣọ́ ọlọ́run ọba ni nítorí báwọn bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ìsọ ọ̀tọ̀ ni ìṣọ ọ̀tọ̀ ni so bákan náà rẹ̀ áyà ọlọ́wọ́n máa ṣàmójútó yẹn ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí rírí pé ọlọ́wọ́n bá ń tu nílẹ̀ pé òun rí ìyàn pẹ̀lú ojú òun rí nǹkan pẹ̀lú ojú òun rí àwọn ànábì ọlọ́wọ́n bá wọn pẹ̀lú ojú bó ń ṣe wọn níṣẹ́ so lè àná wúrú tó wà bí sẹ́gọ̀tù jámù yìí wọ́n ní tàbá wá rí tọ́lọ́wọ́n bá bá ní pé bẹ àyúnì tó gbé wá pé ní ojú tó pọ̀ àwọn afáàlì sọ pé ìyẹn yẹni lè ta wíìm ń si sí pé ọlọ́wọ́n ọba ọba tó tóbi ni ìfi gbé tóbi ni kó pé nǹkan méjì kí wọ́n á lò nílò tó pọ̀ so ìtumọ̀ pé nǹkan yìí ó tóbi wọ́n wúrú tó ààbẹ̀ sẹ́gọ̀tọ̀ ìfọ́rọ̀d gbà tó wá wá tó tó ní wà ní tó sinà àlà àìní tàbí pé tí ọlọ́wọ́n bá níwọ̀ kó máa ṣe nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú rírí tẹ́mi ọlọ́wọ́n bá ń rí ọ àìní tó kójú kan ló lò irú yòó yà ní jíǹzùlà àyìn yẹn ni pé ìran kan nínú ojú níjẹ́ báwọn kì í ṣe kí bóyá ojú kan ọlọ́wọ́n bá ní sọlá àdàbí wa kì í ṣe kọ́ ọlọ́wọ́n bá ń ka òǹkà rẹ̀ pé ẹyọ ojú ẹyọ kan péré tó bá ní ojú ó lè túmọ̀ sí ojú méjèèjì náà tó ní ọwọ́ ó lè túmọ̀ sí ọwọ́ méjèèjì tó ní ẹsẹ̀ ó lè túmọ̀ sí ẹsẹ̀ méjèèjì lápẹjù táwọn bá ní mo lẹ́sẹ̀ so kò túmọ̀ sí pé wọ́n ní ẹsẹ̀ kan lọ́fà kódà kí wọ́n ní mọ̀ pa lẹ́sẹ̀ àti kí wọ́n ní mọ̀ fa ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó bí ìtumọ̀ kankan ni náà ni ọmọ rẹ̀ àbí nǹkan kọ lẹ́sẹ̀ ni tó mi pé kò mímẹ̀ tó pé ẹyọ kan nìkan kọ́ àbí ọya méjèèjì kọ́ ni nǹkan kọ́ tó kí wọ́n sì ní nǹkan kọ́ ní àwọn ẹsẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ wá dàrú papọ̀ mọ́ra wọn yẹn ni pé nínú èdè lárúbáwá tán bá lò bá wọn ó túmọ̀ sí jamu àti ní mufrad yẹn ni pé tó wá ní plural word tó sì wá ní singular word tó náà jẹ́ kó yé wa ni pé àwọn ìgbétóbi àti ìsọ ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà nǹkan ni tó tá a bá ń sọ pé ìṣọ́ náà làwọn tí wọ́n ń tu báwọn ṣe ń tu ìtumọ̀ rẹ̀ ni pé tí wọ́n pé tí wọ́n bá rí nǹkan lẹ́yìn rírí náà ni sísọ́ máa ń ṣẹlẹ̀ nítorí òrí ò lè ṣọ́

so falhasil tó wà ń bẹ̀ ni pé anna alisunati yuthbituna lillahi ta'ala aynayni aqiqiyatayni kama yasha alisunna ẹni tó bá jó ní sunna wọ́n máa ń fi ojú méjì pé ọlọ́wọ́n bá ní ojú méjèèjì wọ́n fi rìnlẹ̀ fọlọ́wọ́n kama yasha bó ṣe wá wu ọlọ́wọ́n bá ló ṣe ní min ghayri ta'tilin láláì ṣe pé wọ́n ní hùn hmm, ànisọpọlọ n ò sì ní yí padà ikú ẹ̀ mẹ́jìká pè lójú ìjìká máa pè ní ìṣọ́ ìjìká máa pè ní àmójútó wà ní ngayiri tẹ̀mfíìl n sì ní fi wé n ní máa ṣàfiwé rẹ̀ pé ṣojú yẹn bí ojú àyè náà ni àyè bẹ́ẹ̀ kọ́ ni àyè báwo ló ṣe rí alùsùn òkè ṣe báyẹn wọlé àtẹkìyìf alùsùn yẹn sì wádìí pé bóò ní ojú yìí gan kí so eléyìí ọjọ́ nǹkan tí àkídà alùsùnà wal jamaa kí wàá ní àwọn àǹfààní tí àwọn afá máa ń ṣe lálàyé nípa pé kéèyàn nígbàgbọ́ pé ọlọ́run ọba kí ọba tó lójú ni ẹnìkan tó bá gbà pé ọlọ́run ọba ní ojú ó túmọ̀ sí pé ènìyàn gbà pé ọlọ́run ọba ń rí òun ẹni tó gbà pé èèyàn lójú nǹkan tí ọba lójú kò lè rí náà kò lè ní ìrìnà gbìngà sí pé yóò rí náà tùtù yẹn bá gbà pé ọlọ́run ọba ọba bá ní ní kọ̀rọ̀ torí máa ń wá ní ẹni tó pé ó dúró ń ta gbangba tí ó máa ṣe ìbàjẹ́ ní máa ń wá tẹ́ bá kó èèyàn mẹ́wàá jọ kẹ́ tó lè rí ẹni tí ó lè dúró ta gbangba máa ṣe aburú nínú mùsùlùmí a àbíkẹ́rẹ́ ti ń ṣe ìbàjẹ́ níta gbangba ẹ lè rí bíi méjì àbí mẹ́jọ ẹni tí ń ṣe inú yàrá ni tí ń ṣe ní kọ̀rọ̀ sọ náà ni máa ń pọ̀ jù so omi pẹ́ ní tí ọba jẹ pé ìgbàgbọ́ rẹ̀ wà pé a ọlọ́wọ́n ọba yìí ọba tí ń rí mi nìyí sùúrù ẹni gbogbo ìgbà ni wọ́n mọ̀ pé ó ń fojú rẹ̀ wù mí báyìí gbogbo ìgbà lẹ́ni wọ́n mọ̀ pé á ah, pípé ọ̀gbọ̀dọ̀ jòkó ara mi jẹ́ méje máa ń ṣẹ́ <clears throat> bákan náà ẹni tí ó bá tún ní ìgbàgbọ́ tó rinlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ìpè ọlọ́run ọba subhanahu wa ta'ala asibata lahu alaayin aw sabatat lahu alaayin aw ọba ní ojú méjèèjì tó sì fi ń wo ọmọ ẹ̀dá mẹ́rin tó tó wo gbogbo nǹkan irú ẹni ń yóò mọ̀ mọ̀ pé ìṣọ́ pípẹ́ ọlọ́run ọba bá tí ń rí òun ni aburúkú lè ṣe òun láì mọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó náà ni àfàmà ìṣẹ́ lọ́la yìí nípa ọ̀rọ̀ ojú náà nínú èyí tí sheikh tí wọ́n tó kó sínú tíra al-aqidatu al wọn ni asbatu sifati sam'i wal-basari wal-ru'yati wa qawluhu qad sami'a Allahu qawla allati وتشتكي إلى الله والله يزمع تعاوركما إن الله سميع بصير قوله تعالى لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء وقوله أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قال تعالى إنني معكما أسمع وأرى قوله تعالى ألم يعلم بأن الله يرى وقوله تعالى الذي يراك أين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم وقل اعملوا وقوله تعالى وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون náà kí n tó kò níbi sífàtò làárín ẹ̀rí pé tẹ́ bá wo àwùjọ wa tí à ń ṣe yìí ìfi pé ọlọ́run bá ní ojú rinlẹ̀ ìmọ̀ ọ̀hún ní àwùjọ wa kọ́dẹ̀ lómi ò ní pé àwọn ọmọbi tí ojú ọlọ́run ọba àwọn àmọbi tí ó wà sọ̀rọ̀ tí ó gbajúmọ̀ ní àwùjọ ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sírò àwọn ọ̀rọ̀ báyìí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó ní ojú ni a sì gbọ́dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú kódà lára tá a fi mọ̀ pé ọlọ́wọ́ ọba ọba tó ní ojú ni táwọn afátumọ̀ bí ń ṣẹ̀rí gbàtà nàbì sallallahu alaihi ti ń ròyìn nípa masihu dajjal anabi sallallahu sọ pé kana masihan a'waru yẹni pé ẹni tí ojú rẹ̀ olójú kan ni ni pé ẹni tí ojú rẹ̀ dà ni wọ́n ní wa inna rabbakum ليس بأعور يعني أن له عينين سليمتين من العور قلنا يا مولو وبانيو ليس بأعور كيسي وباتي وبولوجو كان حديث بن بخاري so pé ọlọ́run ọba kò kí ń ṣe ọba olójú kan ẹni pé ojú rẹ o ojú méjì ni so ibi láti mọ̀ pé àṣé tá a bá ń ṣàlàyé nípa ìkọlọ́run ọba ní ojú kan tó rinlẹ̀ nínú alukur'an àti hadith anabi sallallahu alayhi wa sallam ni àmọ́ ká kàn ṣọ́ra torí mo ń ṣàlàyé ọ̀rọ̀ kan pé nítorí mo ń fa àti gbogbo àwọn kábàáyé fi di ntí ó wá di tó mọ ní àkídà alùsùnà ni nǹkan nígbà tí oríṣiríṣi nǹkan mi bá ń jáde tó ń tako àkídà alùsùnà jamaa tunu wa máa ṣàlàyé pé ọ̀hún eléyìí kò kí n ṣe àkídà alùsùnà jamaa eléyìí torí nígbà kan gbogbo tó bá lọ sí ilé kéwù ní àwọn ilé kéwù tó pọ̀lọpọ̀ wá lọ kódà wọ́n bá débi pé ó kò ní tíra kíra tẹ́bà ń ka tíra tàríkh tíra tó sọ nípa ìtàn tó máa fẹ́ sọ pé alùsùnà wàlìjàmá àwọn tó kọ sí alùsùnà wàlìjàmá tó bá ní alùsùnà wàlìjàmá wọn wà ní al àti Maturidiyya wọn làwọn méjèèjì ní alùsùnà wàlìjàmá tẹ́bà ń béèrè pé tẹ́bà ń ka àwọn Ash'ariyya wọn Ash'ariyya wọn àkídà wọn ló wá spread ní gbogbo West Africa àkídà àwọn Ash'ariyya wọn ni sòwòn náà ni kódà tó kárí gbogbo Cairo kíní kankan West Africa ṣáà so akídà ṣáírọ̀ ni àtàwọn oríṣiríṣi àwọn olómìnira tó yàtọ̀ sí West Africa náà akídà ṣáírọ̀ ọ̀hún ọ̀fọ́n ká ń bẹ̀ gan so látara pé kíni kí wọ́n gbà pé àwọn ìròyìn tó bá ti ń jẹ́ pé ìròyìn zàtíyà àwọn ìròyìn tó pé ìròyìn tí máa ń bẹ lára èèyàn ni tó pé yẹn ó máa rí báyìí pé ìròyìn lágbèròyìn ojú etí nìkan ẹnu ọwọ́ ẹsẹ̀ tó gbogbo ìròyìn wọn ni àwọn ò ní fi rinlẹ̀ fọlọ́hún kí àwọn oníṣọ́pọ́lọ́hún bá ní torí pé kíni táwọn bá ti sọ pé Ọlọ́run ọba ní èèyàn fẹ́ máa lọ́lẹ̀ kó bọ́ sínú pé èèyàn fẹ́ máa fi nǹkan yẹn wí tọ́lọ́run ọba tún tó ṣẹlẹ̀ nípa àwọn yẹn wọ́n dẹ̀ làákàyè wọn kalẹ̀ làákàyè náà fi wá fi ń lò nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní táwọn bá ní pé Ọlọ́run ọba lọ́wọ́ ó túmọ̀ sí pé ọmọ ènìyàn náà fẹ́ máa wú pé ah sí ọwọ́ yìí náà bí ọwọ́ tiwa yìí náà ni sòsí bí ọwọ́ tiwa yìí náà ìdàn à ní pé lọ́wọ́ alùkùwà á máa pè ní agbára tábà ní ọlọ́run bá ní ojú àwọn àwọn òkú síbi ojú tiwa yìí náà ni sòkò tábà ń bá wọn àmì pè lójú ìjìká pè ní alhibru wa ri'aya tó ń wá yí sí pé ìṣọ́ni àbí àmójútó ọlọ́run ọba òun ní jẹ́ ojú ànípe ní pé ẹ ojú gangan ni tó gbúdú eléyìí àwọn fásitì wa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn wá fọ́nká ọ̀fọ́nká kọ́dọ̀ ọ̀fọ́nká dépò pé ọkọjá pé kíyàn tó lè rí yàn ẹni pé mo ṣàlàyé lẹ́kẹ̀ẹ́ pé kọ́ra gbogbo àyè náà kíwu tá kí ń kíwu lé kíwu ni kíwu pé ọlọ́run ọba kò ní ọwọ́ ọlọ́run ọba kò ní ojú ọlọ́run ọba kò ní ẹsẹ̀ so gbogbo ẹ̀yán yá yóò mọ̀ ní àwọn ìtumọ̀ tí wọ́n máa ń fún un so gbogbo eléyìí ni wọ́n fi máa mọ̀ pé kí aburú ó máa ń yára tàn ká kódà ìgbà míì tó dá aburú kalẹ̀ yóò sì túbà níbi aburú àmọ́ ibi tí aburú wọn ti fàn ká tó sáré tàn ká dé ipa rẹ̀ sì ní ká mọ́ ẹ̀yìn tó rẹ̀ tó dárú àkídà yìí kalẹ̀ Hasan al-Ash'ari rẹ̀ ń tó dá àkídà àwọn Ash'ari náà fi tì sọ́dọ̀ rẹ̀ yìí pé Ash'ari yẹn ni pé al-Ash'ari yẹn ni Hasan al-Ash'ari ni tukọ̀ àwọn Ash'ari rọ̀ lọ́wọ́ ti gbọ́ ni àwọn kìnìún so àwọn tó ń jẹ́ àfa súnà ń gbà wọn tí wọ́n ń wọn láwùjọ tó ṣe pé àkídà bídíà ló ti tàn káàkiri káàkiri káàkiri tó sọ́ba ti wá rẹ̀ ń tó nírú àkídà wọn ni àṣà ìrọ̀ ni wọn <laughs> Abul Hasan ló ń tẹ̀lé àkídà rẹ̀ ló ń lò so kò sí kó mọ̀lẹ́ rẹ̀ ńgbà tó wá di pé ìwo mọ́ táwọn afáàyàn wá mọ́ Abul Hasan òun sì padà padà kú mẹ́ ọ padà ọkọ̀ tíra ìpè á tẹ̀lé àkídà yìí mọ́ o mo já kú àwọn èèyàn ò sì kú mẹ́ lẹ́yìn ìgbà tí abúlé hasan ní kú mẹ́ta ọkọ̀ al-ibana an usul ad-diyana so ọkọ̀ ó fi ṣàlàyé fáwọn ẹ̀kọ́ iṣẹ́ tí rí o àkírà yìí tó gbó ntí mò ń yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí máa o so ukirul wasf wa uthbitu ukirul ayn wa uthbituha wa ukirul yadda wa uthbituha lillah kama qarraha subhanahu wa so wípé ojú ènìyí máa ọwọ́ ènìyí pé ìtumọ̀ kan ní jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ ìní gbogbo tó sájà àwọn ìròyìn ìdàtíyà ìyí má ìmọ̀fìrìnlẹ̀ fún ọlọ́mọba tó rí pété bá ṣípìlẹ̀ níjọ́ mẹ́ta yìí lẹ́nu ìgbà tó náà tó sànú tó ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sàwúrí wá ń dé tó lọ ní kí àwọn tíra sàwúrí náà máa dé tí wọn sì dákẹ́ pẹ̀lú pẹ̀lú àlàyé wọn ló wá ń fa ní ifi wá ń kílẹ̀ sún kálukú pé àṣẹ àṣàyìrò ti àṣàyìrò ti yàtọ̀ sí ahlus sunnah wal àdìsínà kò tí yẹ lómìnà o tó bá ní alùsùnà ni àwọn olùsùnà ni báwọn àṣàyọrọ náà ni àtàwọn alìmọ̀tòlùdíyà àwọn mọ̀tòlùdíyà wọn ni pé àwọn tuntun wọn ń tẹ̀lé àkídà Abi Mansur al-Maturidi Abu Mansur al-Maturidi tí pé náà ni wọ́n ń tẹ̀lé so irú àwọn àkídà wọn ní sè wọ́n tó bá ń tẹ̀lé òun náà súnmọ́ àkídà àṣàyọrọ òun náà tó polongo àkíkà yẹn gan so wúrọ̀ àwọn yìí làwọn yìí wọ́n máa kò pé àwọn alùsùnà nù ṣùgbẹ́sì ni ni ó yí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n dì mọ́ ní ẹ̀mí nípa ọ̀rọ̀ akídà ó yàtọ̀ sí ti akídà alùsùnà ní kókó ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àlà àìnù nínú akídà alùsùnà jamaa nusbitu alillah kama asbata ali nafsihi á fi rinlẹ̀ fún ọlọ́wọ́n ba ó ní ojú gẹ́gẹ́ bọ́lọ́ ṣe fi rinlẹ̀ fún ara rẹ̀ naam ìtótó tẹ̀lé wọn náà ni isbatu sifatu samọ ìfirinlẹ̀ ìròyìn pé ìròyìn gbígbọ́ ọ̀rọ̀ wòlbásọ́rì àti rírìnà wọ̀rọ̀kìyà àti ìrí nǹkan bákan náà <clears throat> nínú nǹkan tí sheikh islam ibn taymiyyah rahimahullah tí wọ́n fi rinlẹ̀ fún ẹni tí ó wá láti ìlú wọn tó wá ń béèrè nípa àkídà alùsùnà wal jama'a tó yẹ pé ńgbà ó ti dàrú tí ọ̀pọ̀lọpọ̀ dá màmá tó ń wá wá tí sheikh wa bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún un inú àlàyé tó ń ṣe fún un wọ́n ṣàlàyé ìròyìn samuel ipe ọlọ́wọ́n ọba o ọba tó ń gbọ́rọ̀ ni wal basar ipe ọlọ́wọ́n ọba o ọba tó ń rí náà ni war ru'ya ipe ọlọ́wọ́n ọba ọba tó tún máa ń rí gbogbo nǹkan ni torí pé kíni inú àwọn àkídà àwọn táǹpẹ́ ní àṣà ẹ̀rọ yìí náà nítorí bẹ́ẹ̀ nínú sísí wọn tó ṣe pé tó bá fẹ́ sàlàyé àsámùrì wọn wà ní ọlọ́wọ́n ọba sẹ̀míìn wọn ni ń gbọ́rọ̀ lóòótọ́ àmọ́bìlà sámùrì àmọ́ kò ní ti fi ń gbọ́ sami'un bila sam'i yẹni pé àwọn ìròyìn tó tún pàtàkì tó fi rinlẹ̀ náà tọ́lá ń gbà wọlé wọ́n tún kí àwọn kankan bọ̀ wọ́n ní ọba tí ń gbọ́rọ̀ ni wọ́n ní ọba tó ń gbọ́rọ̀ ni àmọ́ kò ní ìgbọ́rọ̀ ọba tí ń rìnà ni àmọ́ kò rí nǹkan tí ń fi kò ní tí ń fi rìnà ọ̀hún. so sheikh islam tèmi àwọn amú àwọn ayé al-Qur'an wa fún ẹnìyẹn láti fi ṣẹ̀rí fún pé inú àkídà al-sunnah wal jamā'ah òun ni pé òun lè pe ọlọ́run ọba ọba tí òun rìn ọ̀nà ọba tó fi ń gbọ́rọ̀ mi àkọ́kọ́ ni pé nípa sífàtò sam'i fi gbọ́rọ̀ wọn ni qawlu ọlọ́run ọba sọ pé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah wallahu ọlọ́run ọba sọ pé òun ọlọ́run ọba sẹ́mi Allah qad sẹ́mi Allah dájúdájú ọlọ́run ọba gbọ́ ẹnu tó jẹ́ délẹ́tọ́ ní ìdùnnà lákọ̀ọ́kọ́ qad sẹ́mi Allah dájúdájú ọlọ́run ọba gbọ́ ẹnu ayà yìí lásán ó yí ká mọ̀ pé àti ọlọ́run ọba ọba tí asbata lahu as-samu asibata lillahi yẹn sifatu samu ó nílẹ̀ fún lọ́hùn ìròyìn gbígbọ́ ọ̀rọ̀ tọ́lọ́ ní kọ́ sami Allah ọlọ́run bá gbọ́ qawla allati gbólóhùn arábìnrin kan allati tujadiluk èyí tó ṣe pé ó ń ṣe fanfa pẹ̀lú ànábì yẹni pé tó ń bá ànábì tó ń sọ fún ànábì fi zawjiha ọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ wa tashtaki ila Allah tó ké wá bá ọlọ́run ọba wallahu yasma'u ta'awurakuma ọlọ́run ọba gbọ́ngbọ́ ìfi omi juru ọ̀rọ̀ láàrin ìwọ àtàràpìnrin yìí inna Allaha as-sami' ọlọ́run ọba jẹ́ ọba tó gbọ́rọ̀ basirun ọba tó rí náà tẹ́bá wáyà tí a ń ka yìí sheikh islam Taymiyya rahimahullah tí pa ni wọ́n kọtíra yìí wọ́n fi ń rinlẹ̀ nítorí wáyà yìí fún لإثبات صفتي السمع والبصر wọ́n fẹ́ fi hàn lẹ̀ pé ìròyìn méjì nípa pé ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọba sì ń rí wọ́n fi hàn lẹ̀ fún ọlọ́run ọba ìròyìn yìí mina sifati dàtíyà nínú àwọn ìròyìn tí ìmọ̀ ń bẹ ní ara nǹkan tá a bá fẹ́ ròyìn ni ẹni pé tó bá sọ pé sifati dàtíyà lillah ara rẹ̀ ni asamu wal bákan náà àyà yìí ó jẹ́ nǹkan kan tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ láti fi rinlẹ̀ pé ìtìbátò sámù torí pé ọlọ́wọ́n bá gbé wá bèsè rọtìlù fẹ́ẹ̀lì kọ́ọ̀dì sẹ́mi Allah dájúdájú ọlọ́wọ́n bá gbọ́ ẹ̀ríkì bó ṣe wá ń bẹ̀ ń níwà máa dín ni ẹni pé ọlọ́wọ́n bá ti gbọ́ ó ti gbọ́ ìgbà míì tó wá tún gbé wá nílẹ̀ kejì pé wallahu yasma'u ta'awurakuma ó tún gbé wá ní ìgbé ìgbé ìgbé fẹ́ẹ̀lì mọ̀dọ́rì ìpè àní ń gbọ́ nǹkan tẹ́ ń jọ ń sọ ó tún wá gbé wá ní ọ̀jẹ́ àti bìsífọ̀tì bìsífọ̀tì bil ismi ó tún wá ní inna Allaha sami'un ẹ̀rí pé nínú àyà kan náà ni ó gbé wá ní gbé máa dé pé mo ti gbọ́ yasmau mo tún ń gbọ́ sami'un ẹni tí ń gbọ́ tó túmọ̀ sí pé ìròyìn yìí ìròyìn tí ò rújú rárá ni tó tí ò rújú rárá iná ni nígbà míì láwọn àyè mìíràn tún bẹ tó ṣe pé ọlọ́run bá tún mú wá ẹtú wọn lọ́ni laqad sami Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya ọlọ́run ní èmi ọlọ́run bá mo gbọ́ laqad sami Allah dájúdájú ọlọ́run bá gbọ́ qawla tí wọ́n sọ pé inna qalu tí wọ́n sọ pé inna Allaha faqirun ikú ọlọ́run ọba tálíkà ní ọlọ́run kí olùsí lọ́lọ́run ọba wọn náà agniya ike àwọn ni ọlọ́rọ̀ lẹ́nu wọn ni kí wọ́n ń bú ọlọ́run ọba so lẹ́nu wọn níbi tá a fẹ́ lù wọ́n gẹ́ni pé qad sami Allah ọlọ́run mo gbọ́ yẹn ni pé àwọn Yahudu nù àwọn náà ń bú ọlọ́run kí ọlọ́run ọba ọba tí ò ní àwọn làwọn ní. So, لأن تعبير بسمع في الماضي يدل على أمر قد حصل. ẹ̀rí kí bọ́lá ń sì lò pé لقد سمع الله pẹ̀lú fílù má dìhun nítorí wọn sì pé nǹkan yẹn nǹkan tó ti ṣẹlẹ̀ ní kìsìkì bóyá yóò ìsẹ̀ yóò ìsẹ̀ máa gbọ́ ni àbí kò tí ì gbọ́ ni ó ti gbọ́ fílù mọ́dọ́rẹ̀ tọ́lọ́ tó lù pé wallahu yasma'u ta'awurakuma nínú ayàtà kàtán nítorí wọn sì pé kíní yẹn ntí yẹn lil hal wal istiqbal ipe nǹkan yẹn ń ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ lọ kìsìkì kan tí ó ní àlà tí ó ní padà gbọ́ mọ́ rárá gbígbọ́ tọ́lọ́wọ́n ba gbogbo ìgbà ni ọgbọ́n nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ so ẹ̀rí pọ́lọ́n bá sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá lẹ́ẹ̀kan pé innani ma'akuma asma'u wa ara tọ́lọ́ ń sọ nípa ànábì Musa àti ànábì Harun wípé mi mo wà pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u mo ń gbọ́ nǹkan tẹ́ ń sọ wa ara mo sì tún rí yín sọ ni pé ayé ayé ń túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba ọba tí ọgbọ́ọ̀rọ̀ yẹn náà ń jẹ́ fẹ́ẹ́ lò mùdọ́rì asmáì mò ń gbọ́ bẹ́ẹ̀ sì ni gbígbọ́ òun kìí gbígbọ́ tí ó padà wá dúró lásìkò kan so ami ahsabuna ọlọ́run tó ní àbáwọn èèyàn ń rò ní àbáwọn kẹfìrí wọ́n ti dì í sẹ́mi ni pé anna la nasma' sirrahum wa najwahum ipa ọlọ́run àgbọ̀n tó bá ń sọ jẹ́jẹ́ ní tó bá rọra ń sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn ọlọ́run bala ọ̀rọ̀ ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kọ́dà wa rusuluna ladayhim yakutubun àwọn mọ̀láyíká wa ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ wọn tí wọ́n ń kọ́ tí wọ́n ń ṣe àti ń tán sọ wọn tí wọ́n ń kọ́ kalẹ̀ tí ẹni pé táwọn afá bá ń ṣàlàyé ìyẹn ni pé gbígbọ́ ọlọ́wọ́n ọba ń pé agbọ́dọ̀ dísẹ́mi kọ́ ọlọ́wọ́n ọba ọba tó ń gbọ́rọ̀ ni ntí ọba tó sì ń rí náà ni ntọ́fẹ́ ká rí níbẹ̀ òun náà ni pé kó ba lè bí sínú àwọn kan wa ìbẹ̀rù ọlọ́wọ́n ọba kó ba lè bí sínú ọkàn wa ìjìnà sí ìjìnà sí nǹkan tí ọlọ́run ọba ní ká má ṣe torí tó bá mọ̀ pé ọlọ́run ọba ọ̀ngbọ́n tó ń bá ń sọ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ogún kan lẹ́nu ẹni wọn yóò ti kó ẹnu rẹ̀ dúró ẹni kọ́ lọ́run ní pé ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid ọlọ́run ní nǹkan kan ò ní bọ́ lẹ́nu ọmọ ẹ̀dá mànìyà àfi kó jẹ́ pé àwọn wọ́n ó gbọ́n tí yẹn bá sọ ní sọkúsọ àbí tí yẹn bá sọ ní dáadáa lẹ́yìn pọ́n náà bá sọ pé ilayhi yas'adu al-kalmu at-tayyibu wal-'amalu as-salihu yarfa'uhu lónìí gbogbo àwọn ọ̀rọ̀ tó dáa tẹ́ bá sọ jáde lẹ́nu bóyá àdìkárò kẹrọ́tì kùrán gbúrò àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá wí àbí qawlu al-haqq ad kí wọ́n sọ̀rọ̀ dodo kí wọ́n sọ̀rọ̀ dọ́gbadọ́gba gbúrò àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀bí ẹ̀ bá ti ń sọ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n sì ní máa gbọ́n ọ̀dọ̀ òun wá tó bá ti gbọ́dọ̀ ọlọ́wọ́n ọba wá ẹni pé ọlọ́wọ́n ọba yóò fi san oníkálukú ní ẹ̀san gbúrú àwọn nǹkan wọ̀nyí òun náà ni tí wọ́n fẹ́ kárí níbi ìní àti sọ́kàn pé ọlọ́wọ́n ọba o yẹn sẹ́mi gbogbo tó gbọ́ ọ̀rọ̀ ni irú ẹni tó bá mọ̀ pé ọlọ́wọ́n ọba gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yẹn bá sọ jẹ́jẹ́ tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ tẹ́lómi ń sọ àti àwọn mítìnì ìbàjẹ́ tí ẹlòmí ọ̀rọ̀ lójú òkú tó ń rọ̀ lè máa ṣe tápẹ́ tó bá rìn lẹ́mìí rẹ̀ tó sì gbà pé ọlọ́wọ́n ọba ó ń gbọ́ ń tà ń sọ ó sì ń rí wa lẹ́yìn pé inú ẹni òní bá wọn jòkó síbi àyè tó ń bá ti lọ lè sọ ọ̀rọ̀ bàjẹ́ bí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ tó yẹ pé bighayr al-haqq ọ̀tẹ̀ lọ́nà tí yóò tọ́ bí à ń dìtẹ̀ ọ̀rọ̀ ẹni tó ń ṣe ẹ̀sìn kẹ́ni àbí ọ̀nà tá gbà ní tá fi lálàsí àwọn kíní wọn tó yẹ pé àwọn ẹlẹ́sìn sí ni tó gbúrú àwọn kaba yìí ẹni tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ a òní bá wọn ṣerú ẹ̀ ẹ̀rí pé tẹ bá wo àwọn àwùjọ wa yìí ìsọ̀wọ́ bẹ́ẹ̀ lómi ìgbọ́n ṣe máa ń pé jọ láti ṣèbàjẹ́ ní tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe súnà nàbì sallallahu alaihi wasallam kọ́ra ó yà yín lẹ́nu pé kọ́ra ẹni tí mo gbóhùn ní péjọ kan ṣe irú mítìnì bẹ́ẹ̀ lórí rẹ̀ wọn ni mo igbó ó burú débi pé fún àwọn èèyàn ní àwùjọ wa yìí débi pé tán bá rí ọmọ tó ṣe pé bẹ̀rẹ̀ sí ní ṣe súnà nàbì sallallahu alaihi ni wọ́n ṣe gbé ogun tó mítìnì tó wọ́n máa ṣe lérí rẹ̀ tán bá rí ẹni tó ṣe pé lọ́lẹ̀ ń jọ́ in secret court gan ìkan bẹ́ẹ̀ náà àfa lọ́rin yìí náà àfa àgbà lọ́rin yìí náà ni ọmọ rẹ̀ wọ́n fọ́ọ̀lù sínú àwọn ọmọbẹ́nu ara àwọn ọmọ kọ́ọ̀tù tó àwọn kọ́ọ̀tù àwọn ọmọ tó ń ṣe kọ́ọ̀tù káàkiri wọn tí wọ́n á mú wọn apá wọn sì ń sáré gbogbo ọ̀nà káàkiri pé tó wọn fi yọ yàtúrà àfikún bíi lílẹ̀ àfikún sí kíní o tó mú wọn kó ẹ̀wò báyìí tó wáyé kọ́ ọmọ tí ń ṣe súnà ni apá wọn ọkọ̀ láì sọ pé òun kọ́ ni ọmọ pé kó jáde kó lé yányá tó ń ṣe mítìn lílẹ̀ rẹ̀ kó jáde kó lé yányá tó kí ló fà ni pé irú ìjòkó ṣe mítìn irú yìí ń bá àwọn èèyàn mọ̀ pé á ah, ẹni tó ẹ̀kọ́ bá jẹ́ ẹni tó gbàgbọ́ pé ọlọ́wọ́ bá máa ń gbọ́n tá à ń sọ yìí ọlọ́wọ́ máa ń rí tá à ń ṣe yìí irú ẹni yóò jáwọ́ kó mẹ́rin bẹ́ẹ̀ ni àwọn ọ̀tẹ̀ oríṣiríṣi ó burú débi pé kọ́ra wá pé inú mọ́sálásí gẹ́gẹ́ ti àwọn gbọ́ àwọn ọ̀tẹ̀ burúkú ní mọ́sálásí táwọn yẹn bá ń ṣe ẹni tó bá ń rìn símọ́ gbòòrò ẹni tó a ah, inú mọ́sálásí ọ̀tẹ̀ bò ìtẹ́rán gbòòrò gẹ̀gàn nù ibẹ̀ gan náà ti máa ń pinlẹ̀ ọ̀tẹ̀ tó wọ́n bá ṣe ládùúgbò so kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú fún wa nígbà tí a bá mọ̀ pé ọlọ́wọ́n bàbá ti ń gbọ́ ọ̀rọ̀ ni ọlọ́wọ́n bàbá ti ń rìn yàn ni èyí ní fi àsìkò yẹn lẹ̀ láti máa fi sọ nǹkan tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ àbí láti máa kójọ lórí ìṣe ìmọ̀ràn lórí nǹkan tí ọlọ́wọ́n bá tó lòdì sí sọlẹ́yìn náà làwọn bá ń ṣàlàyé pé àìdúró déédéé òun ní fà ẹni tó bá gbà pé bá ń rí yẹn ṣe fẹ́ jòkó tí ó ní jòkó tó ń fẹ́ máa jòkó ni pé jòkó máa parọ́ fún àwọn èèyàn láti gbé yẹpẹ̀ síwájú máa tẹ yẹpẹ̀ wò máa wo yẹpẹ̀ tó rí nǹkan kan tó sì mọ̀ sọ́wọ́ yẹn pé ah, ìyàpupa kan bẹ́ẹ̀ lé yín lánàá ní ìyàpupa kan lé bóòlù yóò ṣe ní ní ìyàpupa àbí ìyàrúgbó kan bẹ́ẹ̀ gómìnà kan bẹ́ẹ̀ ó dúdú díẹ̀ ó mara báyìí lẹ́mìí ara náà wọ́n sì mọ̀ pé rọ́lọ̀ ń pa yìí tẹ́fà sì wúru ẹni yìí kúrò ayé wọn sọ fún yín pé kéwù lòun ké láti jíǹjí òun so kò ní wọ́n nínú ìgbésí ayé rẹ̀ tí ó ti gbàgbé fọlọ́wọ́n bá ń gbọ́ nǹkan kò yẹn kò tí ẹ̀ kò ń lẹ́nu ẹ̀mí rẹ̀ fọlọ́wọ́n bá gbọ́ nǹkan tí n sì ń sọ yìí o àìmọye mọ̀lẹ́bí tó ṣe pé látara àìsí àkídà ìmọ̀ pé ọlọ́wọ́n bá ń gbọ́ nǹkan tí ń wí làwọn yẹn ti da ẹbí òun rú yẹn yán tó pé ẹbí méjì ó lè jẹ́ ọmọ ìyá kan náà ó lè jẹ́ láàrin bàbá àtọmọ lónìí láàrin ọmọ àti bàbá àbọ̀mọ àti ìyá tó ní ìyá yìí sẹ́ẹ̀ ìyá burúkú ni bàbá yìí ṣe bàbá burúkú ni inú òjì ń rí ṣe onímbà tèmi jẹ́ níbo ti gbọ́ síbẹ̀ nìkan lọ sọ ọ̀rọ̀ yìí jáde fún un tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó mọ̀ pé ọlọ́run bá mọ̀ ń gbọ́n tí mọ̀ ń wí yìí kódà ní ti ń sọ gbọ́n pé rọ́ọ̀lù pa fún rírà wọn irọ́ ni ń pa sọ ni pé bí o tó bá mọ̀ pé ọlọ́run bá ń gbọ́rọ̀ yìí ẹ̀rí pé àti máa jáde rú àwọn ọ̀rọ̀ báwọn yóò máa lágbára fún yàn kí o tó lè máa sọ rú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu bákan náà ẹni tó kú bóyá òun ní ń ṣe àbí ń ṣe iṣẹ́ gbogbo iṣẹ́ tí yẹn bá dà ń ṣe ẹni tó bá nígbàgbọ́ tó sì rìn lẹ́mìí rẹ̀ tó lọ́wọ́ bá ń gbọ́ nǹkan tí ń wí kò ní fẹ́ kí irọ́ jáde lẹ́nu òun torí ọmọ pé tí ń sọ yìí yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ so òun ni pé náà ni àwọn fáfi máa ń ṣàlàyé pé àkídà òun lọ yẹ kọ́kọ́ rinlẹ̀ ní ẹ̀mí tí àkídà bá ti rìn lẹ́mìí àti jìnnà sí gbogbo tí bá ń jẹ́ ìbàjẹ́ yóò rọrùn àmọ́ ẹni tó ń sọ fún tó lọ fẹ́ kọ́ àbúfẹ́ kọ́ ní nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò mọ ti ń jẹ́ ìpínlẹ̀ kò mọ pàtàkì ọlọ́wọ́n ọba ọba tó ń sìn gangan tó báwo ló ṣe fẹ́ bẹ̀rù rẹ̀ nítorí báwọn ọ̀pọ̀ ọlọ́wọ́n ọba àní kò sí ti ọ̀gbọ́ kò sí ti òrí ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum ọlọ́ni tẹ́yìn mẹ́ta bá ń sọ̀rọ̀ èmi ọlọ́wọ́n ọba pẹ̀lú ìmọ̀ mi kẹrin mọ̀ gbọ́ sọ èmi ọlọ́run bá pẹ̀lú ìmọ̀ mi oṣù kẹfà yín sòwò mi pé àti jòkó àtàjò kọ́mítì ní tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ yóò kò ní rọrùn fún ti akédàrú eléyìí tó bá rìnlẹ̀ ní ọ̀dọ́ rẹ̀ so ó ní pé ọlọ́run tó sọ nínú alukur'an ipe alam ya'lam bi anna Allaha yara alam ya'lam bi anna Allaha yara ọlọ́run ní sọ́mi ènìyàn ọ̀mọ́ ni ipe ọlọ́run ọba ọba ti ń rí òun nìyẹn yẹni pé ọmọ ènìyàn mà ìpọ́lọ́wọ́n bá ń rí òun tó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá gẹ́ fẹ́rẹ̀ lẹ̀ pé yẹni al-basar war-ru'ya tó ń rí òun rí ọ òun rí ọ. alladhi yaraka hina taqum ọlọ́run tó ní ọba tó yẹ pé mò ń rí ọ nígbà tó o bá dìde dúró wa taqallubuka fis-sajidin àti ìyíra padà rẹ nígbà tó bá wà lórí fèrè kanlẹ̀ innahu huwa ọba tí ó sì máa gbogbo nǹkan lámàtà ni ẹ̀rí pé eléyìí ni ìpìlẹ̀ àkídà tó kọ́ ẹkọ́ nù lẹ́yìn gbogbo àwọn ọmọ kéèké tá a bá ní ẹ wo ẹnì Luqman gbà tí ń sọ fún ọmọ rẹ̀ tí ń sọ fún ọmọ rẹ̀ nínú suratu Luqman náà ni ó ní innahu in takum mithqala habbatin min fi sakhratin ó ní tọ́ ẹ pé ẹ bá ó pọ̀ ọmọ yẹn kalẹ̀ ọmọ kékeré wọ́n ní mo fẹ́ kó yí ọwọ́ ọmọ yìí yẹn ni kó fẹ́ sàlàyé yẹni orúkúyẹtò lọ subhanahu wa ta'ala likulli shay pé ọlọ́run ọba gbogbo nǹkan ọlọ́run ọba rí ní bá mú ọkà bàbá báyìí tẹ wá lọ lè kí mọ́nú àpáta tẹ lọ lè kí mọ́nú àpáta ó yá tìbí Allah ọlọ́run ọba rí ọlọ́run ọba ọlọ́run ọba lè mú wá fún mi báyìí pé ń tẹ́ ẹ síbẹ̀ ni so irú nǹkan báyẹn gbọ́dọ̀ jókòó rìnlẹ̀ fún gbogbo ọmọ tó bá ọlọ́run bá gbọ́n tó ń sọ o ọlọ́run bá ń rí ọ o kúrò àkọlọ̀ lè kíra rẹ mọ́nú kòtò ọlọ́run bá ń rí ọ so irú ẹni tó bá mọ orílẹ̀ tó da lójú tó ń lẹ̀ lẹ́mìí rẹ̀ kò ní lè ṣe zìnà kò ní lè jalè kúrò àtọ́ bá fẹ́ di pé ó bá fẹ́ ṣe aburú yẹn tó bá tó rántí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tún da kí náà padà ẹni pẹ̀lú mi máa ń ṣe yóò ti mú nǹkan tábà yóò tún wá pé ah yóò ń dá padà so torí pé kí ni ọ̀rọ̀ ti pọ̀ bí ẹni pé yóò tún san lẹ́sàn lérí nǹkan tó ń bá ṣe irú ẹ̀ náà ni ó rìnlẹ̀ lẹ́mí àwọn nǹkan tí anabi sallallahu alaihi tó ṣàlàyé nínú sahih muslim ipa àwọn mẹ́ta yìí àwọn pé wọ́n ní àwọn ashabul ghar àwọn mẹ́ta tó ṣe pé wọ́n ń lọ tí òkè wá yílù wọn gbàtókè tí òkúta yílù bí òkè tó ń ṣá sí tí wọ́n padé mọ́ wọn tí wọ́n rí bí jáde mọ́ ẹ̀rí pé tẹ́bá lọ lé sàkíyèsí ẹni tó jẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹta gbà bẹ ọlọ́wọ́n ọba olóhùn ní ọmọ ẹ̀gbọ́n kan ọmọ nkù kan pé ọmọ yìí òun wá fẹ́ràn rẹ̀ gan òun nífẹ̀ẹ́ kó wọn bá a ṣe sìnà kí gbogbo nǹkan lòun wá fi ń tan ọmọ yìí ọmọ yìí gbà fún un oníjọ́ka ìṣòro wá bá ọmọ òun ní ìṣòro oníbùkátà sí owó lọ́wọ́ bá bàbá pétọ́ ó ti yá pé tẹ́ máa ń sọ lájọ yìí ó ti yá àmọ́ òun nídìí iye báyìí gbà tó di pé ọlá àwọn wọnú létán tí wọ́n di pé wọ́n palẹ̀ kò dé wọ́n bẹ̀rẹ̀ bàjẹ́ ni kíní ẹ̀kan wá sẹ́mi rẹ̀ ni pé ah wọn bá máa rí òun ẹ̀wọ̀ nítorí ilẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni pé tó padà sínú ẹ̀mí rẹ̀ ni pé ah wọn bá ń rí mi pẹ̀lú ní wọn fẹ́ ṣe yìí o so ó sì pa obìnrin wọn ti ó sì fún ní nǹkan tó nídìí ó sì ní kọ́ máa lọ ó wá ní pé ọlọ́run o tó wáyé pé nǹkan tí mo ṣe yẹn ń jọ yẹn nítorí tiwọ́ ọlọ́run ni tó pé ẹrù lọ́ba mi ni mo ṣe bẹ́ẹ̀ wọ́n sì àṣìbáyé fún mi òkúta àwọn sì ṣí so ó ní pé ẹni tó bá gbà pé ọlọ́run ọba ìròyìn ọlọ́run tíyẹn bá mọ̀ ẹ mà tí yẹn bá mọ́rò èèyàn kọ́ra láàrin ara ọmọ ẹ̀dá mọ̀nìyàn gan wọn ni ẹni tí ọmọ ni òun ni máa ń fi ní ṣeré ẹni tí ọmọ yàn òun ni máa ń fi ní ṣeré àwọn tó bá mọ̀ pé ẹni yìí tó bá sórí tó mú lọ́wọ́ yìí tó bá ní í sàmọ̀ tó náà bá mọ̀ pé yọ sàmọ̀ olóòótọ́ ẹ̀kú yóò ti họ wọ́n bá ní mo lè sàmọ̀ ẹgbẹ́ ẹni tí ọmọ olóní ò tó bẹ́ẹ̀ yóò kankan máa ń ni ẹbí oní tó bẹ́ẹ̀ ni tó ọ̀ máa nù àmì ẹni tí yẹn bá ti ó ti so àmì tí ò bá mọ̀yàn gẹ́gẹ́ náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi pàtàkì kíyàn ọmọ ọlọ́run ọba kíyàn ọmọ gbogbo tó jẹ́ ìròyìn ọlọ́run ọba so tíyàn bá mọ òun ni ó lè máa ṣiṣẹ́ nínú àkídáyàn ni ó lè so bákan náà kódà tó ẹgbẹ́ yàn ọba tẹ̀ tó súnmẹ́ṣẹ̀ wọn gan ògidìpọ̀ tiẹ̀ mọ ọba tó ń sìn ọmọ ọba tó dá ọ ọmọ ọmọ ìròyìn rẹ̀ yóò gan yóò máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ pé yóò máa jẹ́ ìtakọ́rò ìsúnmọ́ ọlọ́wọ́n bá fún yẹn lásán gan so ọlọ́wọ́n bá ní gbúrú àwọn kan wọ̀nyí ìmọ̀ ọlọ́wọ́n bá ní ìròyìn mi ní ikú mọ̀ gbọ́ ọlọ́wọ́n bá tún ní waqul i'malu fasayara Allahu 'amalakum wa rasuluhu wal mu'minun ọlọ́wọ́n ní i'malu ẹ̀ iṣẹ́ eré tó lọ́wọ́ bá parí láṣẹ ẹ máa ṣe ẹ má kó susu ẹ má kó rẹ̀wẹ̀sì fasayara Allahu amalakum ọlọ́wọ́n padà rí iṣẹ́ yín yẹn ni pé ìpadà rí ni pé tó bá dé ọgbìn alkiyama ẹ padà mọ̀ pé ọlọ́wọ́n bá rí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yìí tẹ́bá wáyà yìí náà dalla dhalika ala ithbati ru'yati Allah yẹn ni pé ń rí ọba tí ìròyìn rírí ń bẹ ní ara rẹ̀ ni wala tuwari minhu as-samaa as-samaa wa ardu ardan bí sánmà sí ti kó jìnà tó ọlẹ́ àlẹ́ ni pé ọlọ́wọ́n bá kò rí ti ń ṣẹlẹ̀ àbí bí ilẹ̀ lẹ́sẹ̀ jìn tó àlẹ́ ni pé ojú ọlọ́wọ́n bò tóbi kankan bẹ́ẹ̀ kò sí èyí nínú ìròyìn ọlọ́wọ́n alùsùnà jamaa wọ́n máa wá ń fi asámù ìwọlbásù asámù gbígbọ́ ọlọ́wọ́n ọba máa fi rìnlẹ̀ pàápàá yẹn pé gbígbọ́ gangan ni gbígbọ́ gangan kìsì kí bóyá kìnnì kan ní wàá transmit nǹkan tá a bá ń sọ fún un kí ẹnìkan ní transmit ẹ̀ fún tẹ́bá ti àbí kìnnì kan ntọ́lọ́wọ́n bá ń gbọ́ ń gbọ́ níbi gbọ́ yóò tẹ̀lé kò bí jẹ́mi ilmasmo at Allahu Akbar gbígbọ́ tọ́lọ́wọ́n bá yìí kí wá sí pé gbígbọ́ kan mọ̀ disturb gbígbọ́ kan ẹ wo tábà ìgbà táwọn ròyìn ojúlẹ̀ kan nípa ojú ọlọ́wọ́n bá ojú ẹ̀rí kojú tiwa ó níbi tó lè rí nǹkan máa amójútó ọlọ́wọ́n bàtà fi nípa àlefi wé téèyàn kò sí ní ti ojú ọlọ́wọ́n bò rí kò sí nǹkan tó lè dí gàgán ọlọ́run tá a bá ti di pé wọ́n fi nǹkan kan dí wa ní kọ́ńtà bá ra mú aṣọ kan bá fi dí nísìn àmọ́ ti ń ṣẹlẹ̀ mọ́ sọ àmọ́tọ́ ọlọ́wọ́n bá kọjá bẹ́ẹ̀ gbogbo tí ó ń bẹ nítòsí àti tó jìnà náà ní rí kọ́dà kò sí yàtọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ̀lú tó súnmọ́ àti tó jìnà nípa rírí àwọn níta bá wọ̀ kẹ́kẹ́ sún nínú ibi tó ju wa mọ́ nínú kí ìrìkì yìí mọ́ dáadáa o kọ́dà ìrì mọ́ báyìí so àmọ́tọ́ ọlọ́wọ́n ọba kò jọ bẹ́ẹ̀ sọ̀nà ni ó fi mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala laysa kamislihi shay'un nǹkan kan ọ̀jọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti fi gbọ́ tá à ń wí náà ó níbi tí etí wá gbọ́ bó ṣe lè kó tí yàn gbọ́rọ̀ tó tó ń lágbájá áá ah, ah, ọlọ́run ọba bùnlẹ́bùn etí o yẹn ni pé ọmọ ń gbọ́rọ̀ gan tó pé tẹ bá sọ̀rọ̀ lórí báyìí ni mo ti gbọ́ ń tán sọ ẹni tó sì wà lẹ́gbẹ̀rẹ̀ lé níbi àá ní ọ̀gbọ́ pé ah, ẹlòmísìn ní ìgbọ́rọ̀ tiẹ̀ àfi kí ọmọ wòye báyìí nífi mọ gbọ́n tẹ́ bá ń sọ tukutẹ bá ti bọ́ sẹ́gbẹ́ tí ó wòye má ọ̀rọ̀ lé gbẹgbẹ́ ọlé <laughs> ọlọ́wọ́n bá ọ̀dá oríṣiríṣi ọmọ ẹ̀dá mànìyàn so ó ní pé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala gbígbọ́ rẹ̀ kọjọ́ tọ́ ọmọ ẹ̀dá mànìyàn ń gbọ́ gbogbo nǹkan yányá kí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kí ní jẹ́ gbẹ̀rún kó ọ̀rọ̀ tá a lè kà ẹ̀rí pé náà ni mẹ́rin bí hadith ibn Abbas ó ní tí gbogbo yín tẹ́ bá rọ̀ lé kójọ àtìyàn àtàlìjẹ̀nú fi sọ̀yìndín wahid tẹ wà ní àyè kan tẹ wà kan gbogbo tẹ kóra yín jọ tẹ wá mọ̀ pé tóbo ń kálukú tẹ wá ń béèrè nǹkan tó wù yín lọ́dọ̀ ọba tẹ béèrè lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́n ó sì gbọ́ gbogbo ẹ̀ ó sì ṣe gbogbo ẹ̀ fún yín lẹ́ẹ̀kan náà ọba kò yìí gbọ́rọ̀ tẹnìkan àbí sọ ó di tẹnìkan lọ́wọ́ àwa ní ìsìn kò tó bẹ́ẹ̀ gbọ́ ọ̀kíyàn méjì ọmọ sọ̀rọ̀ kò sí nígbà ogun ẹlẹ́ẹ̀kan náà ó tó bẹ́ẹ̀ ìkan yà bọ́ fún kan ni wọ́n ní máa ń jẹ́ Allahu li rajulin fi qalbihi eh, fi jawfihi qalbayn wọ́n ní kò ṣeé ṣe ọmọ ènìyàn ò lè ní ó lè ní ọkàn méjì tó fi gbọ́ nǹkan méjì pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n yà gbọ́ tó ń kálukú ní ẹ̀kọ̀kan àbíkó ikú tí wọ́n á ní méjì gbọ́ mọ́yányán tó ń tí ó padà ṣẹlẹ̀ nu tó àmọ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo tí bá ń sọ̀rọ̀ lẹ́ àsìkò kan náà ọlọ́wọ́ bá gbọ́ gbogbo ẹ̀yán yán tó bá rí báyìí náà ni mùsùlùmí gbọ́dọ̀ mà ipe tá a bá ń sọ nípa ìrí rírí ọlọ́run kọ́ lọ́wọ́ bá ń rí wa nìyẹn gbọ́dọ̀ mọ̀ pé dáná lọ yàrá min kulli halin wa ala kulli halin gbogbo bisisi yẹn bá wà gbogbo àyè tí yẹn bá wà wa fi kulli zamani wa fi kulli makan gbogbo àsìkò gbogbo àyè ọlọ́run bá ń gbọ́ tí bá ń sọ ọlọ́run bá ń rí yàn tí bá ń bẹ ọlọ́run bá kí wọ́n ládé ọkọ̀ pé ah sọ́lọ́run bá sì ń gbọ́ nǹkan sí mi báyìí àìní ìgbàgbọ́ nípa gbígbà pé ọlọ́wọ́n bá ọba tí ń gbọ́ nǹkan ni làwọn ẹlòmíì fi gbàgbọ́ pé àbíká wọn máa pariwo ọlọ́wọ́n bá náà ní ká pariwo rẹ̀ ẹ pariwo ọlọ́run ẹ pariwo rẹ̀ ní ká tó gbélé náà ọwá sáwọ̀dọ̀ àwọn mùsùlùmí náà náà lẹ́tọ̀ fúnra lómi náà ẹ máa pè hálà hálà hálà hálà hálà tó ọlọ́wọ́n bá gbọ́ onídìkẹ́ máa pariwo ọlọ́wọ́n bá máa ìwọ náà kama kí wọ́n náà ní sìn bóyá oúnjẹ Said kama kí Said Said Said Said Said Said kọ́lá ń kọ́ nígbà one thousand tó ní ma sọ fẹ́ni tí ń pẹ̀lú àbó òṣèré ní kíní wàhálà báyìí yàá kí ló ń pariwo kíní kíní òyìn ẹlẹ́ẹ̀kan ti gbọ́ so òun ni pé mùsùlùmí gbọ́dọ̀ mà nímọ̀ tí ó dá lójú wípé ọlọ́run ọba gbogbo òṣèṣ tó ń bá wà ọlọ́run ọba ń rí òun ọlọ́run ọba ń gbọ́ òun gbogbo àyè so lẹ́yìn náà fàyínà àti kọ́dà wà ìkọ́nù wà ìmánu òbí dàlíkà tí a ọlọ́wọ́n bá ń rí òun tó sì rìnlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ yẹ̀rọ̀dá ihu yóò máa dá èèyàn padà ẹni tó bá gbà bẹ́ẹ̀ yóò máa dá padà wọ̀nyẹ kú fún àwọn yóò máa kún ẹnìyẹn lọ́wọ́ níbi láti máa lọ lè ṣe nǹkan tí kò lẹ́tọ̀ọ́ àbí láti máa lọ lè hùwà tí ọ̀dà ẹni tó bá gbà bẹ́ẹ̀ kò ní lè máa lè ṣe tù yóò kó ní ìrora tó ní sọ pé ah, ọlọ́wọ́n bá yí ọmọ gbọ́n tí ń sọ wọ́n sọ pé iyyaka mana ihdhar an yaraka Allahu aythu nahak wọ́n ti wọ́n fẹ́ sọ fún ọ ni pé sọ́ra mọ́jìkọ́lọ́ ọmọ rí ọ níbi tọ́lọ̀ ní ọmọ ṣe mọ́jìkọ́lọ́ ọmọ rí ọ ń bẹ̀ o aw yẹni yọfukuduka aythu amarak àbí kọ́lọ̀ ọmọ rí ọ níbi tí ó pọ̀ láṣẹ sẹ́ńpẹ́ ọlọ́run bá ń rí ẹni gbogbo gbà ẹni tí ó bá gbà kọ́lọ́run bá ń rí òun kò nífẹ́ kọ́lọ̀ máa rí òun níbi tí òun ò tọ́lọ̀ ní kò ń ṣe tó òun wá ṣe tọ́lọ̀ lè wà ń bò mí òun ṣe nǹkan mí ntọ́lọ́sìn ni kò ṣe lásìkò yẹn ò ṣe ẹ rí i pé nú àwẹ̀ ẹlòmíì ọkàn rẹ̀ lè débi pé kò ní gbàwẹ̀ ntọ́ àkọ́lọ́ wọn bá ń rí òun pé wọn ah, pé ọlọ́run ní máa gbàwẹ̀ <laughs> èmi ò ní sí níbi ntọ́lọ̀ ní kí n máa ṣe a ah, kò lè lè ṣe so àbí ọlọ́run ní kó kírun ní àsìkò yìí kó wọn lè ṣe nǹkan míì a ẹni tó bá gbà pọ́lọ́wọ́ bá ń rí olódodo ẹ̀mí rẹ̀ ò ní dúró mẹ́ẹ̀ afáwọn sọ fún ọmọ rẹ̀ pé ẹni sọ́ra mọ́ máa wà níbi tọ́lọ́ ń bá ní mọ́jú kọ́lọ́ máa ń rí ọ níbi tó bá ní ọmọ ṣe sọ́ra rẹ mọ́túnjú kọ́lọ́ mọ́ máa ṣàìrí ọ níbi tó bá ní kó tó ní kó máa ṣe ìtumọ̀ rẹ̀ ni pé jí kọ́lọ́ máa bá ọ níbi tó bá ní kó máa ṣe máa jìnà sí tọ́lọ́ ń bá ní kó máa ṣe torí kọ́lọ́ kó ń yọ ní gbogbo àwọn àyè náà sùkúlọ̀ bá kọ́mọ́ṣọ́ àti àlékún àgbóyèsí rẹ̀ fún wa jù báyìí lọ sùkúlọ̀ bá kí ó ṣe kójókó ńlẹ̀ nínú ẹ̀mí wa àkídà alùsùnnà wal jamaa kọ́lọ́ bá kó tún bá wa jẹ́ kí àlàyé rẹ̀ kó tún jù báyìí lọ subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. àwọn tí السلام ورحمة الله وبركاته. Thank eh, you. náà wọ́n ṣàlàyé níjẹ̀jọ́ pé aya alukur'an ó clear wípé wa ta'amukum hillul lakum wa ta'amukum hillul lahum mọ́nà dàbà ihò títí kájẹ ráìsì wọn àbí kájẹ ọkà wọn àbí kíní kan yóò ti rújú rárá ìtò máa ń rújú náà ni pé nǹkan bá dú so wọn lọ lé bá Abu Darda àdìsí yẹn ń bẹ nínú. Um, tíra tí sheikh Albani ṣe tán fi ṣe takhrij wal halal wal haram ìrántí kọ́ tíra yìí máa fi takhrij al halal wal haram so náà ni so wọn sọkún wa bá Abu Darda ní àwọn sọ̀hábà ní ẹnìkan ló wá bí ó ní àwọn kan bẹ wọn kì í ṣe mùsùlùmí wọn ń ṣe ọdún ǹjẹ́ tí wọ́n bá pa nǹkan ṣáwọn lè jẹ́ ah ah wọ́n ní subhanallah pé innama hum ahlul kitab ipe ahlul kitab ló lọ́wọ́ bá pè wọ́n ta'amuhum hillun lakum wa ta'amukum hillun lahum nǹkan tó bá pa ẹ̀tọ́ ni fún yín kẹ́ ẹ tó bá pa tẹ́yìn bá pa ẹ̀tọ́ ni àwọn náà lè jẹ sọ́kò sì dá wọn lóhùn nìyẹn sọ eléyìí ó ká mọ̀ pé àti ọjọ́ ọdún àti kọjọ́ ọdún oúnjẹ wọn àlè jẹ ṣùgbọ́n kan náà Aisha radiyallahu anha ó ní àwọn azizi ń bẹnu musannaf abi shayba sobot baba um, imam uh, ibn taymiyyah rahimahullah wọn mú wá nínú um, tíra wọn um, gbàgbé ọkọ tíra yìí iqtida'u sirata mustaqim tí wọn mú wá ń bẹ nígbà tó ń ṣàlàyé nípa oúnjẹ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí wọn mú àwọn àtàrù kan wá ní àtàrù kan mú wá àtàrù Aisha ẹnìkan wá bí ipa àwọn kan máa ń ṣe ọdún wọn máa ọdún yẹn ní Nairuz Nairuz náà máa ń pè ipe búlọ̀ àwọn ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí wọ́n bá dá ní oúnjẹ ń gbà wọn Aisha òun radiyallahu anha òun sọ pé nítorí bá bùn yín tí kì bá ń ṣe nǹkan tí wọ́n dú tó yẹ kó bá bíi tèmọ́ọ̀rù bí àwọn sòkè ẹjẹ bí ẹgbà ẹjẹ àmọ́ nítorí bá dú fún ọdún Aisha ni kí wọ́n máa kí wọ́n máa jẹ so náà mo fi ní pé ìpinnu àwọn afa lórí ọ̀rọ̀ yẹn ó pín sí ọ̀nà méjì so ẹnìkan gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan jà lórí pé ẹni tó bá ní kí wọ́n máa jẹ tó bá sì rẹ̀ ní ti ń jẹ náà má bàa jà lórí pé wọ́n bá ní òun gbà pé òun lè jẹ́ nítorí torí pé ẹ̀rí wa bọ̀ tí tó ní lọ́rọ̀ tèmi pẹ̀lú asar tèmi rí lọ́dọ̀ Abu Darda so kọ́ra àbújá pé ẹnìkan pa náà ni ẹ pé táyíṣà ní sòun fara mọ́ pé ẹgbàá àmọ́ kọjá pé nǹkan tí wọ́n pa ni so títí kan pa òun ọ̀ hàn sí Abu Darda náà nìyẹn pé kọjá pé nǹkan tó pa náà ni ẹ lè jẹ́ so àmọ́ pẹ̀lú condition pé ọ gbọ́dọ̀ wá kí wọ́n kú ọdún o wọ́n gbọ́dọ̀ kí wọ́n pé ẹ kú ọdún ó ti yé báwọn so náà ni alùsùn rẹ̀ jàmọ́ wọn dùn níbi tẹ́rì bá wà ní wọn ò sì ní tayọ ẹ̀rí náà so wọn gbọ́dọ̀ kí wọn pé ẹkú ọdún àwọn tó bá wù yín nìkan wọn lè gbà kọ kò sí àárọ̀ mu bẹ́ẹ̀ so wallahu alam ìgbà míì gan olùjẹ́ pẹ́lú mi oníbùkátà sí i wípé wàá kó nira bára rẹ̀ nítorí jẹ́ ẹ̀tọ́ tó lè gbà ní tó wà pàmísìgbò ní kékeré bọ́yá àárọ̀ mu ni fún so kò sí nǹkan tó burú mbẹ so ẹni tó bá ti decide sọ pé ah, mi ò ní jẹ nǹkan kò sí nǹkan tó burú mbẹ àmọ́ kí ọmọ wa fìlà ká ìta pé àwọn kristiani jọ òun yàtọ̀ sí kristiani sí ah ah sí tọkàn mùsùlùmí jọ òun náà yàtọ̀ sí ti sìn mùsùlùmí jọ̀hún ẹ̀ náà yàtọ̀ se. tìsín mùsùlùmí jọ̀hún ó se. so òfin kálukú lẹ bọ́lá bá ṣe gbé òfin rẹ̀ kalẹ̀ káfílẹ̀ bẹ́ẹ̀ so wallahu a'lam naam. aleykum salaam wa rahmatulah.

èyàn wá ìyọnú òbí yàn tóbi yóò fi yọnú sí yàn àwọn gbogbo ìyọnú tí yàn bá fẹ́ wá lára òbí èyàn gbọdọ̀ jẹ́ kó jẹ́ pé nǹkan tí ọlọ́wọ́n bọ̀ tó bínú sí ni ìyọnú òbí ọgbọdọ̀ máa tẹ̀lé ìyọnú tọ́lọ́wọ́n bá ni ntọ́lọ́wọ́n bá bá fẹ́ tóbi bá fẹ́ ẹ̀hẹ́n sùnyọ́n máa ṣe fún òbí òun wọn tí òbí bá fẹ́ tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ òun ní ṣe fún òbí ọlọ́run ni ó sùn ní ó gbé lókè lápòjú ẹni sí kójú ẹni mo fẹ́ kó ọmọ kúnlẹ̀ fún mi tàbí mo fẹ́ kùtùrẹ́ yìí ya mi ò fẹ́ lọlẹ̀ máa fà kalẹ̀ àbí orúgbà yìí mi ò fẹ́ máa rí máa rí mi láàrin kọ́ ní ìfẹ́ kó bí obìnrin sí mi ní alọ fárùngbà yìí ní alọ ṣe sòkòtò yìí kí alọ máa kúnlẹ̀ fún padà áà àbí ìjáàbù yìí àbí ní kọ́ọ̀bù mi ò kí gbogbo ẹnibọdì nǹkan tẹ̀lé àti tí fún wa mo wá ṣe ọlọ́wọ́n ọba tí ọdá ẹ̀dá ẹ̀yìn gbọ́dọ̀ wá nínú ìyọnú ọmọ ènìyàn tí ó fi wá ṣe ọba tí tó dáyàn kọ́lá tí a bá wá yọnú àwọn ènìyàn gan tó sì fi ń ṣe ọlọ́run wallahi tó bá dé ọgbìn alkiyama àwọn òbí òun kọ́kọ́ sọ pé ta ló ní ọgbọ́n gbà tí mi gbà tí mi sọ bẹ́ẹ̀ fún gbà tí n pọ́ láti ta ló ní ọgbọ́n ọba mọ́ so kọ́lẹ̀ èṣù àṣetán níjọba ìdàlù kìyàmà ogun ta kúmọ̀ rìn lọ́wọ́ àyà bá ti fi èṣù ló kú bá mi ìkíní kan ní láàrá inni akhafullah inni bari'u minka èmi kọ́ inni akhafullah ìrọ̀lọ́run gan bèbí o bàbá rẹ̀ لبعض عدو يوم يومئذ بعض لبعض عدو إلا المتقون كل مبين تبع فينا رأي لي أي كذا ما فينا روا لريشة أدو ترى يتبع يوم القيامة إلا المتقون أبين تبع بيرولون كان من لا جوجي أو ربعكم kí a fẹ́ kí mọ̀lẹ́bí ọba jẹ́ ẹni tí ẹja jọba síbẹ̀ náà ẹ padà dọ̀tá náà níwájú ọmọ ìyàlùkìyàmọ̀ báàdù ń lè báàdù àdúù ẹ̀ẹ́dọ̀tá fúnra àfẹn tó bá jẹ illal muttaqun àfẹn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run nìkan kọ́lọ́ wọn bá kó fún wa sínú olùbẹ̀rù islam tún ilẹ̀ ká máa ní èròǹgbà abúlé ká máa ní kí ni mo tẹ́ pé yorùbá kí ni ẹ̀rọ ẹ pé yorùbá kí ni ká máa ní so ká wa ní ìfura aburú bí abilágbádá bí saburú ni wípé kò dáa ẹ̀rí pé rẹ̀ gẹ́gẹ́ lára àwọn tafsirin tí àwọn afá ṣàlàyé nípa nàbí ọmọ ìdáwùd ìpín gbà tí tí àwọn méjì wá wọlé wá tó ń gba ọ̀nà kọ̀rọ̀ wá kó sì kọ́lù ọba yìí tẹ́mi rẹ̀ lónìí àbí wọ́n fẹ́ wá ṣe aburú fún un wọ́n lọ gbọ́nà kọ̀rọ̀ wọlé sọ́dọ̀ padà wá di pé ìjà ni wọ́n kó wá bá òun so ipe ọmọbẹnu tó túbá fọ́lọ̀wọ̀ bá sí tó sì ṣe sùdúdù fọ́lọ̀wọ̀ kọ́lọ̀ kó forí jẹun tó rọ́tọ̀ ní tọ́kọ́rù orúkọ àwọn ènìyàn fẹ́ wá ṣàbúrú fún un nígbà bàbá bàbá jíun panu gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ wọn fẹ́ wá ṣe oríṣi ni so omi kọ̀dá kí wọn máa ro aburú sí ènìyàn kó fẹ́ ṣàbúrú bọ́t nígbà tí nǹkan tí ó ṣokè níyẹn di ọ̀rọ̀ yẹn bá wà so nítorí dáná mi kí wọn kọ̀ǹtró àkédà yẹn tuntun akóbá tiẹ̀ kí wọ́n á béèrè nǹkan kan lọ́wọ́ yẹn yóò jẹ́ pọ́ fẹ́ wádìí ni kìsìkè kó rí kó àwọn pé á ah, ẹ ṣe lè fẹ́ wá ju nǹkan lẹ́yìn àyè báyìí so pé pé ọfẹ kàfẹ́ wádìí pé ah, ẹ̀wọ̀ bóyá sàchara yín kẹ́ tó wọlé o yìí ò sí ọ̀ka n tó fà ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ ni so nínú nǹkan báwọn àdẹ́wò dé nù so kọ́ lọ́mọ kí kó ṣàánú fún wa so wọ́n lọ àìlẹ́mù. nínú ọ̀rọ̀ yìí ẹ dáhùn ìbéèrè oníbèrè tó gẹ́gẹ́ bí àti ìṣòwò àti ìṣòwò Buhari tí ànábì sallallahu alaihi wasallam tó ń gbé kò sí nínú ẹni tí a gbé dìde ẹ kò sí nínú ẹni tí a bí lẹ́yìn bàtà àti gbé mi dìde nà pé kò sí nínú ẹni tí a bí yálà nínú ìyàwó nígbà kan lẹ́yìn bàtà àti gbé mi dìde tí ò wá gbà fún èmi àná ṣé pẹ̀lú àdìsí yẹn ṣáà yìí recognize pé àwọn kan wà lóyún ìlera wọn ní alùkìtàb ya kùsùn àbí àbíbí tí ó rẹ̀ yá pé wọ́n tiẹ̀ sí ní ibẹ̀ yẹn bí a nàìjíríà gómìnà náà wà ṣáà yìí recognize ọ̀gá ẹ̀mí alùkìtàb pẹ̀lú àdìsí yẹn àdìsí ẹ̀sán sọ yìí. na ṣẹ́rí gbígbọ́ ipe àdìsí tánàbí sọ pé kò sí mímọ́ mi yahudi wal nasara sami'a bi wa lam yu'minu bi illa yadkhulun nar bí ẹni tó gbọ́ ọjọ́ yahudi ni ọjọ́ nasara ni tó gbọ́ pé ọlọ́wọ́n bá rìn ìrìn àníṣàn sálàmù níṣẹ́ tí ó sì gbà lọ́wọ́ náà tó àdìsí yìí àdìsí àwọn sọ̀hábà gbọ́ yìí tó sì yé wọn náà ni ṣẹ́gẹ́tẹ̀ báwọn sòkòrò yé wọn ayà kúránì kílíà rẹ̀ ju báwọn lọ ọlọ́wọ́n bá ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ó di kékeré àwọn tí wọ́n sọ pé mẹ́ta lọ́lọ́run mẹ́ta lọ́kan lọ́lọ́run so tòun ti bẹ́ẹ̀ náà àwọn sọ̀hábà sì fi rinlẹ̀ pé alùkìtàbù wọn anábì fi rinlẹ̀ pé alùkìtàbù wọn kódà anábì bá débi pé tẹ́ ẹ bá ń bá wọn jà tán bá ti ní pé ah, àwọn àgbà àgbà ìsìn àmọ́ àmọ́ sanwó gbowó owó jẹ́jẹ́ owó jizíà ẹ fi wọ́n lẹ̀ ló ti yé báwọn sọ fi wọ́n lẹ̀ lórí lórí kìnnìún àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kèfèrí náà ni wọ́n alùkítàbù náà sì ni wọ́n ẹ̀ wá ní tẹ́bí pẹ̀lú alùkítàbù ní pé ẹni tó gbà pé ọlọ́run bá ju tíra kankalẹ̀ ó sọ tíra kankalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ó yàtọ̀ sí ẹlẹ́bọ tó kó wọn ti ẹ̀ gbà kò sí dọ́kẹ̀ pé tíra kan ni bí kíní bá dé tó gbé pé tíra wa rèé ilé kan tán pè ní ti ẹ ti gẹ̀tẹ̀ wọ́n gbà pàwọn ní tíra so wọ́n sì ń ṣẹ́kù lórí pé alùkítàbù náà ni wọ́n ń ṣe so ìbálò alikitabu náà láti máa bá wọn lò lọ fá ó ti yé bá wọn ní ètò rẹ̀ lẹ́rìí pé ìgbà tí wọ́n rọ àbúdá dá wálẹ̀ kan nítorí náà nù so rẹ́bẹ̀ lẹ́sìn mọ́ lẹ́nu ọ̀rọ̀ àwọn kọ́ra yìí kò gba tó tún yá wọn ọ̀jọ́ tọ́rẹ́ wùlà máa sí náà nìsín tó ọgbẹ́ ṣèkò fèmí ṣèkò bèbá kọ̀sẹ́ntọ́ nà kọ̀sẹ́ntọ́ sọ pé wọn kì í sálò kìtàbù wọn kí àbí wọn ti yàtọ̀ sí tọ́ wọn kọ́ra yìí bó ti yàn bá fẹ́ wọn àwọn afọ́kànṣọ́ pé wà pàmí sígbó àmọ́kọ́ wà advisable ní nìsín láti fẹ́ wọn ó wà pàmìt èèyàn lè fẹ́ràn kọ̀ọ̀kan wà báyìí sẹ́kù nílé ṣèbíkẹ́ tàbí ìdájọ́ òun ṣì wà bẹ́ẹ̀ náà ni tí wọ́n lọ àìlẹ́mù. ọ̀gá ìkan tí a bá ti mọ̀ ṣe rí ọ̀rọ̀ àwọn àfa ó pín sí ọ̀nà méjì tó ti bá wọn tó pé bóyá tó bá ti kíra ka alákọ̀ọ́kọ́ tán ìjìyàn tó láǹfààní àti ẹ̀sùn jama alákọ̀ọ́kọ́ ìjìyàn láǹfààní àti kíjàmá ẹlẹ́ẹ̀kejì ọ̀nà méjì ni wọ́n mẹ́nu àfa àtàgbà pé ẹ̀ẹ́lẹ́ kíjàmá ẹlẹ́ẹ̀kejì máa ẹgbẹ́ tẹ̀ báwọn ó túbọ̀ sí kọ́ra kọ́ yẹ pé kì í ṣe náfìlà lọ́bẹ̀ ni ẹ̀ ti ń kí ọ̀nà náà lọ́bẹ̀ ti ń kí èèyàn gbọ́dọ̀ kí ọmọ kí tiẹ̀ náà lọ́tọ̀ọ̀tọ̀ ni so wallahu alam ètò sì fẹsẹ̀ rẹ̀ lọ́dọ̀ tèmi náà ni eléyìí àwọn ẹ̀rí tó hàn sí mi tó fi mí lọ́kàn balẹ̀ ni pé tó bá ti kíjà máa kàtà mọ́lá sí ẹ má tó rìpítì ẹ̀ má àfi tó bá jẹ́ kíbi ó yá mọ́lá sí skul ẹ sí ojú ọ̀nà specific tí wọ́n yàn bọ̀tú mọ́lá tó bá ti ní ìmáàmù rọ́tìb kò ní di kí ọmọ kí jama ẹlẹ́ẹ̀kejì má so àwọn tó wáyé pẹ́ni tó gbà ipe sọtọ́ bá jọyìn rẹ̀ kò sí kankan tó burú mẹ́ sọlátul muftarid khalfal mutanafil yẹni bí kẹ́ntì ń kí ọ̀ràn yàn kó ń wà lẹ́yìn tí yẹn náfìlà lọ kò sí kankan tí ó burú mẹ́ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ẹ̀yìn mu'al anabi sallallahu alaihi wasallam tán tó bá tún délé rẹ̀ òun náà ló tún ṣe ìmáàmù fáwọn èèyàn náfìlà ní sì ń fi ti ilé ṣe ó ti naam ó wà nínú wà nínú súnà sallallahu alaihi wasallam àwọn nígbà mi

ẹni tó wà wẹ̀ yóò ti dáhùn ní àbíkú máa bá rìn lọ. onídìí kò di tàn ó lè rọra ṣe ìṣàrà fún báyìí ó lè rọra ṣe ìtọ́ka fún kọ́ra ṣe kọ́ra sáyìn kọ́ra fún sáyìn gẹ́gẹ́ tẹ̀ báwọn bí alápèjú ìkóso báyìí ọmọ ìjọ ìfẹ́jọ́ ẹ̀ wọ́n lè fẹ́jọ́ àwọn ẹ̀yẹ ìfẹ́jọ́ ẹ̀ lọ́nà wà ní túbọ̀ yìí lọ wá sílẹ̀ bọ̀tà àwọn ìsábà máa ń kọ́ kí tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ fún wọn sábà máa ń kọ́ yìí kọ́lá ló bẹ̀rẹ̀ والله اعلم نعم ìbéèrè ẹni tí ìbéèrè tí wọn bẹ wọn ní oyè yẹn dárùn báàdì kó tó wá san báàdì yẹn kó tó san báàdì ṣe àtàyà alákọ̀ọ́ àlọ́lábájá ṣé ẹ̀ẹ́dínwó sálámù alákọ̀ọ́ tó tó wá san làwọn lágbájá. ìmọ̀mù ìjà mi ń ẹ̀jẹ̀ tó ń kún báyìí kí lọ ẹ̀jẹ̀ kan náà ti jọ ẹ̀wọ̀n fún mẹ́ta tó wọ́n ti wá kí aláwọ̀kọ́ aláwọ̀kọ́ náà kí wọn àlọ́ láàmú wọn ajá ẹni ẹni tó yẹ kó síwájú tó nẹ́sì sí ìmọ̀mù àmì tí wọ́n ti jọ àwọn bá sọ ní pé kó jòkó títí a bá ti pé mẹ́rin o jòkó ẹni kọ́ wa mú ẹlẹ́kẹrin tiẹ̀ wá tó wá kẹlẹ́kẹrin tiẹ̀ tó tó wá yẹ tó bá jòkó tó náà bá sálámù náà wáyé sálámù pa ju ti bá wọn so ó dà gẹ́gẹ́ bí irun tí bí irun ojú ogun tó ṣe pé tó bá tí mọ́mú bá tó bá tó bá dìde tó bá kó bá di pé ó kíkọ́ fáwọn kan tán lóṣù jòkó kan yóò kí ọ̀kan fúnra wọn tán bá bá tán bá parí tán yẹ́sọ̀ wá tó wọn kalẹ̀ ní ọ̀sán lámà fún wọn ó ti sọ ọlọ́run àìlẹ̀ mọ́. ọ tẹ̀lé ṣe bójú kó ń tiẹ̀ ni pàtó báyà mọ́mú ló padà tú kalẹ̀ ó ti gbà mí gan-an ẹni tó wà lẹ́yìn mọ́mú lè sálámà tó sì fi mọ́mú kalẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí irun ojú ogun yẹn náà ṣó ti yẹ sọ ọlọ́run àìlẹ̀ mọ́. سبحانك اللهم وبحمدك